káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi civil station lónìí a fi àkókò yìí dúpọ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tẹ́ ń fi owó yín ra dátà láti subscribe sílé iṣẹ́ wa Gbankanbi civil station a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún yín lára àti ní ẹ̀mí níbi tí ẹ ti ń mú owó náà kókó ajẹnu ò ní wọbẹ̀ ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta. ẹ kábọ̀ sí iléeṣẹ́ wa Gbankanbi sí station lónìí èyí kan tún fetí sílẹ̀ fáwọn èèyàn yálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí ìjọba yóò bẹ̀rẹ̀ sí ní gba ìdámẹ́wàá owó orí lọ́wọ́ ẹnikẹ́ni tó bá jẹ tẹ́tẹ́ ìjọba Ghana ti fi ìkéde léde pé ẹnikẹ́ni tó bá ta tẹ́tẹ́ tó sì jẹ yóò máa san ìdámẹ́wàá fún ìjọba lórílẹ̀‐èdè náà iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ owó ilé lábẹ́lá ló fi kéde náà lédè tí wọ́n sì ní àwọn yóò máa san owó náà kí wọ́n tó fún ẹni náà ní owó tó jẹ. Nínú ọ̀rọ̀ náà, ìjọba ní ẹnikẹ́ni tí wọ́n bá gbẹ́sẹ̀ lé ohun tó jẹ tí wọ́n sì dá owó rẹ̀ padà ó ṣeéṣe kó kó má san owó. Àwọn òṣìṣẹ́ ilé ilé-iṣẹ́ tẹ́tẹ́ náà ní ìjọba ti pàṣẹ fún kí wọ́n máa fi sí orí ẹ̀rọ ayélujára wọn. Iye tí àwọn ènìyàn máa, máa gbà lọ́wọ́ ẹni tí ó bá jẹ tẹ́tẹ́. Kọmíṣọ́nà fún ọ̀rọ̀ owó orí Edwọm Engelbauer ní owó orí tí wọ́n bá yọ lábẹ́lé náà yóò mú kí owó orí tó wọlé ní abẹ́nú gbòòrò sí i. Àwọn Àmọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè náà ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba láti máa gba owó orí lọ́wọ́ àwọn tó jẹ tẹ́tẹ́. Àwọn ọ̀dọ́ náà ní tẹ́tẹ́ ni àwọn fi ń rọ́pò àìsí iṣẹ́ tó gbòdekan lórílẹ̀-èdè náà. Ní báyìí ìjọba ti kìlọ̀ fún àwọn ilé iṣẹ́ tó ń ta tẹ́tẹ́ wí pé àwọn yóò fòfin dè wọ́n wọ́n tí wọ́n bá gbé ìgbésẹ̀ tako ìdámẹ́wàá náà. Láìpẹ́ ní ìjọba Ghana rí owó ìrànwọ́ ọlọ́dún mẹ́ta gbà lọ́wọ́ Àjọ Ìrànwọ́ Owó Lágbàáyé (IMF) lẹ́yìn tí ọrọ̀ ajé orílẹ̀-èdè náà dẹnu kọlẹ̀. Àwọn adarí ètò ọrọ̀ ajé náà wá rọ ìjọba láti fi owó kún owó orí kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà lè gbòòrò sí i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 convention dealer in all kind of building and plumbing materials wholesale and retailer price use this time to tell all the people that want to build house or you have started building your house and you need plumbing materials like original wc executive lift eh, mirror toilet cabinet executive wc light mirror single jacuzzi executive stand shower double jacuzzi eh, and so on and so forth. Come to MD Kelly John Benson at 789 Newcourt Shopping Plaza opposite Cornet Police Station, Ogige, Lekki, Lagos. For more enquiry, call MD Kelly John Benson on this number 091 335 189847 or text them on WhatsApp on this number o oh seven zero three six six one three nine four three. to mention. about it in mansion. i Baba give me promotion. Come see my mansion. Thank you the mention. Now go give the mansion. Now Baba give me promotion. If you don't want me, you say you hate me. You plan to kill me. Evil foundation You did do me, you did pity me You know I make her shine If you don't want me You say you hate me The plan to kill oh, me, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Timothy Ozu, Timothy Dafa, Bàbá Ṣàánú mi jàre jọ mú dẹ̀ ti ń dàgbà. Gbúgbára ló ti bàjẹ́ bá é eh, lọ́wọ́ àgbà. Jẹ́ kí ló dání jọ, má jẹ́ mi ra mi pa. Àtẹ́lẹwọ́ ni kì í tọ́ni jẹ, Bírímìlì gbòógì jẹ. Mo ti Ozu gan, o tu sumi ti sún mi gan. Díẹ̀ ló kù kí jẹ bẹ́ẹ̀ni ti jẹ kù. Jẹ́ kí ló dání má kì í jẹ, ó jẹ bẹ́ẹ̀sì. Èmi náà fẹ́ bẹ́ẹ̀sì, kí èmi náà lè dá lórí bẹ́ẹ̀sì. Má jẹ́ kẹ́ni mi rí Mickey, come out Mickey, my full friends To a king, load, me, no in on my DJ press Give me no my flex, because I gbé mi náà ti ń flex Ah, me náà fẹ́ máa blow, oh, about yà abadi yẹ Wo dúró kó tẹ fi wèrè gbé bọ́ọ̀dì yeah. Tó bá lówó aláyé, ó má lọ gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ yẹ Tó the bí tẹ́gbẹ́ ti náwó, kó má my lọ́ra no happen. If you oh, not oh, want me, you say you hate me Go plan to kill me, Holy Ghost fire, fire, fire even foundation You did do me, you did pity me You know I make I shine If now your papa they do you I be now your mama they do you I be now your pastor they do you Even my landlord they do you Fire